um my people, make I can't watch queen Ami live and direct oh my god oh my god on today's preaching oh my god live and direct fresh one hey my correct people. for people, when they talk say queen naomi know they go um i even like am as a bring and come person when they go church you know they miss church They organize your church Now una say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 together my people so god bless you now and ah, guys don't forget to follow uh, credit to immaculate tv don't forget to follow immaculate tv subscribe and follow them on facebook god bless you so let's go guys god bless you like i said when i came to ondo the last time thank you for the love Every time I have been in Ondo, I have always felt at home. From the first crusade till this point, Ondo has been so loving. And I am ever so proud of my people. Mo mọ̀ fi ó sàn. And um, God bless my sister. And um, as tall as she is, and as old as she is, as young as she is, she has decided to be my daughter. God bless you for the appreciation you have given to God in my life and ministry. And God bless you for being ever so strong.

Above all things, I bless God for your life and for how strong you have been. You are alive and standing and always happy. Never seen you broken. And I bless God for you. For everybody that is here that has loved Sister Funke, Barrister Funke, without walls, without barriers. Beyond everything, you have, keep, you have kept on loving her. I've seen faces that I've seen before, and the faces has been repeated. Àwọn ojú tí mo ti rí rí mo tún rí wọn ẹ̀ ní dẹni àwa Nínú ayé wọn ẹ̀ ní dẹnu àwa You have always been with her. Nígbà ògo ẹ̀ ní dẹni àwa And so shall it be. Amen. Rise up on your feet. I hear you want me to pray. Rise up on your feet. Rise up on your feet. In the little time we are going to pray, we have danced. I'm, I'm sure we have worshipped. We have been entertained at Ijo, at Iyo, Ongbogbo And now we want to invite the presence of God. And that more than ever before. Ọlọ́run máa wà níbi kan tí àwọn èèyàn ò Because it can be so quiet ọlọ́run máa ndake dákẹ́ ó dẹ̀ máa wà níbẹ̀ praise the lord àbí ẹ̀ka ẹsẹ̀ bíbélì tó ní ẹ̀mí olúwa ní èmi kò sì mọ́ so the possibility of having God in a place and not experiencing God is there I don't want you to just come here and say I was at um, this program with Sister Funke and àwọn àbẹ̀ àjò and that was it mo fẹ́ kó mú nǹkan kan lọ lé. Eh, when you experience God, that's when you know that God came. God has been here from the beginning of this program, but I want you to have an experience. That's why we are saying that we want Him to come into our midst and inhabit in our praises. January And genuinely, genuinely, genuinely, for everything, orin yẹn sọ wípé ní gbogbo ọ̀nà o ẹ ṣé o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣé. ní gbogbo ọ̀nà. gbọ́dọ̀ ẹ Think about the sunny days and the very dark days. Think about the business that decided to thrive and the ones that did not thrive. Think about the times that the enemy came like a storm and the Lord held you still. Mo fẹ́ kó máa ro àwọn ijọ́ tó dáa àti àwọn ijọ́ tí ò dáa. Rò gbogbo àwọn ogun tó ti jà nínú ọdún yìí tó ti ṣẹ́gun. Rò ọ̀nà tó rìn kó tó débí kí gbogbo ẹ̀ tó tò kó tó wà níbi tó wà yìí. Kó o nawọ́ ẹ méjèèjì sókè kó o di ojú ẹ jinlẹ̀jinlẹ̀. Torí pé bó o ṣe ń sọ yẹn ni Ọlọ́run darapọ̀ mọ́ wa mo ní ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. lórí ayé wa o bàbá àgbàlagbà o ẹ ṣé o. lórí nàìjíríà lórí àwọn ọmọ tá a bí lórí ilé tá a ti jáde wá lórí ọkọ tó fẹ́ ẹ mo ní ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. alágbára ńlá ńlá àwa júbà rẹ̀ ọwọ́ alágbára ńlá ńlá àwa dúpẹ́ rẹ̀ alágbára ńlá ńlá àwa dúpẹ́ rẹ̀ mo wá dúpẹ́ bàbá yẹn alágbára ńlá ńlá alágbára ńlá ńlá àwa dúpẹ́ rẹ̀ olórí ogun bàbá alágbára ńlá ńlá àwa dúpẹ́ rẹ̀ alágbára ńlá. ń lù lọ bá àtẹ́wọ́ yẹn kí àwọn ọ̀run mọ̀ wípé o wà níbí ni alágbára ńlá ńlá o mo wá júbà rẹ̀ alágbára ńlá ńlá mo wá júbà rẹ̀ bàbá àgbà alágbára ńlá ńlá mo wá júbà rẹ̀. rẹ̀ alágbára ńlá ńlá oṣooṣù bá rẹ̀ alágbára ńlá ńlá jẹ́júbà rẹ̀ bàbá àgbà àjúbà rẹ̀ alágbára ńlá ńlá alágbára ńlá. place. I be orúkọ yín ga. Father, we lift up your name. We lift up your name. We lift up your name. We lift up your name. A gbé yín ga lórí ìránṣẹ́ yìí, lórí iṣẹ́ ìránṣẹ́ yìí, lórí àwọn èèyàn tó wà níbí. Lord, we bless your name. Lord, we bless your name. Lord, we bless your name. Lord, we bless your name. Lord, we bless your name. Torí pé olùwòsàn ni yín. Torí pé olùwòsàn ni yín. Torí pé olùwòsàn ni yín. And it is your will that I am here. It is your will that I am here. Let every sickness drop. Amen. In the name of Jesus. I don't know who that is for. But I say that I've seen it. Let every sickness drop. In the name of Jesus. Torí pé òun wá bí ìwọ tó bá gbàgbọ́ ni o. Torí tí n bá gbàgbọ́ Ọlọ́run máa ń ṣe. Ọlọ́run máa ń ṣe. Torí pé òun wá bí gbèsè tó jẹ sílé ò ní délé bá. Uh, you may not believe what I just said, but everything I am saying, I'm saying prophetically. Maybe you don't understand what I'm telling you. Feedback, ìgbàgbọ́ sí mi ò dédé sọ. Olúwa ní àwọn yẹn wà níbí, ó wà níbí. Kó o tó máa bọ̀ ó kàn jáde ni. Bọ̀ ó nibi to maa òkè ìṣòro yẹn dúró isoro If I be a man of God, and if God has done it before tó bá jẹ́ wípé ó ṣe é fún mi rí kó o tó délé ọ̀run san. amen. ó sọ̀rọ̀. amen. mo ní kó o tó délé ọ̀run san. amen. ṣé o wá tún rí ìṣòro tó ń ba ẹ bọ̀ láti January tó bá ẹ wọ February títí tá a fi dé oṣù tá a wà yìí tó ti wá wò pé ó kù ọjọ́ mélòó kan kí ọdún yìí parí pé báwo ni bó ṣe máa gbé wọ ọdún tó ń bọ̀ ní ọ̀run fi ìdádúró sí. mo ní ní orúkọ Jésù orúkọ tó ju gbogbo orúkọ lọ ọ̀rọ̀ rẹ̀ sọ wípé bí a bá pe orúkọ yìí kí gbogbo ekún kó wólẹ̀ gbogbo eékún tó wà níwájú ó yá kó wólẹ̀ bẹ́ẹ̀ mo ní kó wólẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣàmì bẹ ẹni tó gbàgbọ́ mo ní kó ṣàmì dáadáa mo ní kó ṣàmì dáadáa mo ní kó ṣàmì dáadáa àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà tí wọ́n rìn káàkiri lásìkò tí a wà yìí ọ̀run rán wọn láti lọ máa ṣoore ní o mo ní ọ̀run rán wọn láti lọ máa ṣe kí ni ilé ni mo wà tí mo gbọ́ Jésù. Akiri ṣore, aṣore kiri o, bàbá máa kú iṣẹ́ o. Mo ní ilé ni mo wà tí mo gbọ́ kiri Jésù sọ bẹ́ẹ̀. Akiri ṣore. tí ọ̀run ti dà síta lásìkò yìí láti lọ máa ṣoore ó yá pàdé nínú wọn mo ní kó o pàdé nínú wọn bóyá kò yí ẹ ọlọ́run máa ń dédé rányàn sí yàn o understand oore tó o ṣiṣẹ́ fún mo wà ní church lánàá èmi mọ́ dẹ̀ rán mi létí ó ní wo ayé ẹ̀ nàá ah, gbogbo nǹkan tí o ní tó o jẹ́ lọ́fẹ̀ẹ́ ni mo máa ń fún ẹ ni ó ní tún sọ̀rọ̀ ó ní kó dẹ̀ rí bẹ́ẹ̀ ìwọ sọ̀rọ̀ lénìí bóyá ẹ̀ understand tán wá ń kọ olóore ọ̀fẹ́ ẹlẹ́rù níyì ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá. orí ọ̀fẹ́ ni oore tó o ṣiṣẹ́ fún ẹni tó mọ̀ rí tó ṣe lóore rí tó pàdé rí tí ò pàdé ẹ rí a kàn wá ní ìṣẹ́jú kan a ṣiṣẹ́ yẹn ó lè má kì ẹ lọ́la filẹ̀ má kì mọ́ náà ó parí iṣẹ́ tọ́lọ́run rán ni àní ẹni tọ́lọ́run rán sínú ayé ẹ. ó yẹ kí n wà níbì kan rọ̀lẹ́ yìí o mọ ibi tí mo ti bára mi nù torí ti ẹni torí pé a ní iṣẹ́ tá a fẹ́ ṣe nínú ayé ẹ mi mi yẹ ọjọ́ tó kù nínú ọdún yìí àmọ́ àwọn èèyàn máa ń ti máa yù sí àwọn nǹkan tí a fi ọwọ́ wa ṣe mo ṣe bísínẹ́sì mo tajà yẹn ní ten naira mo gé ní fifteen naira àní kò má tajà kò má gbé kò má sọ kò má make effort níbi tó o jókòó sí tó o ká ẹsẹ̀ sí kí o lóore ọ̀fẹ́ ọlọ́run má jẹ̀mú ìpè ọlọ́run tó lọ ń bá ìránṣẹ́ rẹ̀ bóyá ò understand ṣó yí àbí kò yí ẹ tó lọ ń bá níbi tó jókòó sí ìyàn dẹ̀ mú ní gbogbo ilẹ̀ ó dẹ̀ rán ẹyẹ tó ní ahun jù ó ní kó lọ máa fún lóúnjẹ nígbà tí ìyẹn tún ṣe ó tún ní kó wà ní ibi odò tá máa fún ní oúnjẹ ẹ understand ọlọ́run tó mú àwọn ọmọ ìsírẹ́lì kúrò níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ nígbà tí mo gba microphone yẹn mo rí tí àwọn nǹkan kan ń bọ́ lára àwọn èèyàn ẹrùkẹ́rù tí ayé dìde ẹ lórí ni àwọn ọmọ Ísírẹ́lì ń ṣiṣẹ́ bí ẹrú ní Egypt ó wá mú wọn jáde ó mú ó kọ́kọ́ mú wọn dé aginjù wọn níbi ìdúdú gan o àmọ́ ó fi mánà ó fi ń rọ òjò fún wọn wọn nídìí àti ṣe wàhálà wọ́n ń ṣerú tẹ́lẹ̀ ni o ó wá sọ ẹrú dọba mo súre fún ẹ lénìísẹ ó máa dàbí àdúrà wẹ́rẹ́wẹ́rẹ́ bóyá o understand ó máa dàbí àdúrà lásán àmọ́ bí mo ṣe ń sọ ọ́ lénìí bí mo ṣe ń sọ ọ́ lénìí ìṣòro wo ló lè ga jù ganan tó burú jù tó kà sí ìṣòro di àsìkò yìí mú dáadáa o torí wàá rántí o mo lè má rí ẹ o bọ̀ wá ṣí àtẹ̀símọ́nì. ò fẹ́ sọ àmọ́ ẹni tí Ọlọ́run máa fún ní mọ́tò wà níbí ẹni tí Ọlọ́run máa ta ní ọrẹ yẹn àti ìwọ tó o ti ń ti owó jọ ṣọlọ́run wá jẹ́ èèyàn ni nǹkan tí èèyàn máa fi ń ju ẹgbẹ́ èèyàn lọ kì í ṣe pé mo mọ̀ ń ṣe kì í ṣe pé mo mọ̀ wá wù kì í ṣe pé mo mọ̀ ń rìn kì í ṣe pé mo mọ̀ sọ ọ̀run á fi sí ẹ lára. bẹ́ẹ̀ tó o bá rìn jákujàku wọ́n á ní bó ṣe ń rìn yẹn dẹ̀ wù mí wọ́n ní bó ṣe ń rìn yẹn ni mo fẹ́ máa kọ́pì nǹkan tí àwọn ènìyàn lọ máa ń fi ẹ̀jẹ̀ èèyàn ṣe nǹkan tí wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn rà tí wọ́n fi ẹ̀mí rọ́pò ẹ̀mí láti pé kí wọ́n lè ní sára à ń sọ̀rọ̀ nípa àkànṣe ojúrere àti àánú tó bá wà nínú ìgbésí ayé ẹ torí pé o wà níbí lásìkò ilé ní tí ọlọ́run ṣe kòńgé ayé ẹ ó máa wá fún ẹ lọ́fẹ̀ẹ́ ni. nítorí ẹ̀jẹ̀ tó ṣàn lórí igi Calvary nítorí ọ̀rọ̀ tí a sọ lórí igi àgbélébù tó ní ó parí fún wàhálà ayé wa ó gbúdọ̀ mọ ọlọ́run kó o tún máa ṣiṣẹ́ bí ẹrú ó gbúdọ̀ mọ ọlọ́run kí aṣọ ẹ tún máa fàya ó gbúdọ̀ mọ ọlọ́run kó o tún máa wèkísà àkànṣe ojú rere àti àánú ó yẹ kó bá ayé ẹ pàdé ẹ wo bẹ ṣe ń ṣàmì ò àní kò tẹ́wọ́n gba ire yẹn ṣé mọ̀ wípé táwọn kan bá sọ̀rọ̀ wọ́n lè parọ́ fún yín pé mo wà very hard working praise the lord ṣoré mi tó ń wò yìí mo wà very hard working mi wà very hard working mi kì í parọ́ ẹ béèrè o mọ́mì Naomi ló jókòó yẹn mi wà very hardworking mi ò like wàhálà mi ò like stress àmọ́ tí n bá ti lanu ó máa ń ṣẹlẹ̀ ni àmọ́ tí n bá rìn a ní mi like wàhálà ẹ rí mi máa ra wọn mi like wàhálà àmọ́ wà like mi tínú ẹ bá korò wà like mi kódà tó o bá bú mi o máa like mi bó o ṣe ń bù mí o tún láìkì nínú ọkàn ẹ̀rí á máa jẹ́ ẹ lọ́kàn pé mo dẹ̀ láìkì ẹ o. mo dẹ̀ ṣáà láìkì ẹ but kí ni gan bá wà láìkì mi ọlọ́run tó fi sí ẹ́sítérì ayaba lára ọlọ́run tó fi sí dáníẹ́lì lára ó máa ń fi sí àwọn èèyàn lára bẹ́ẹ̀ mo fẹ́ kó o gbà nínú orí ọ̀fẹ́ yẹn lénìí kì í ṣe pé mo mọ̀ ń ṣe mi ò àní tẹ mo ń sọ mi ò dẹ̀ lè ṣe wàhálà o ṣe ń gbọ́ àwọn small girl big god gan wọ́n ń ṣe wàhálà o wọ́n ń làágùn ẹ̀rí ni o mi ò lè mi ò lè ṣe wàhálà o mi ò lè rìnrìn òru o lẹ́yìn ìṣọ́ òru mi lè ṣe wàhálà o àánú ló ń sọ̀rọ̀ o kò sí rọ́ńbẹ́ o ò nídìí àti gbẹ́bọ ṣé o mọ ẹbọ tó ga jù ìwọ tó o bá gbàgbọ́ lénìí wo ṣọwọ́ ẹ báyìí gbàjẹ́ ẹbọ pẹ́ mi màrè ó bá sọ bẹ́ẹ̀ gbàjẹ́ ẹbọ tó o fẹ́ máa rú nìyẹn. ẹbọ pẹ́ mi màrè ó bá bá ẹbọ pẹ́ máa rè ó bàbá mi yé. ẹ̀rọ jẹ́ ẹ̀wọ̀ pẹ́ ní máa rè ó bàbá. sóòrí bó ṣe ń fẹ́ bọ ọpẹ́ fún yẹn bẹ́ẹ̀ náà ló ń ṣe tiẹ̀ ó nídìí àti ṣe wàhálà bóyá kò yé ẹ mi ò jà fún nǹkan kan rí ní ilé ayé mi gbogbo àánú tí Ọlọ́run ti ṣe fún mi bóyá opportunity láti sọ ẹ̀rí lélẹ́yìí gbogbo nǹkan tí ọlọ́run ṣe fún mi bóyá ẹ understand ẹ gbọ́ná mi ò bá wọn catwalk rí pé bóyá kẹrin mi èmi náà wà níbí o ọ̀run máa ń ṣe nì wo mi ò sá lọ́bì kankan mi ò béèrè lọ́wọ́ ọlọ́run rí pé olúwa ọmọ báyìí ni kò fún mi ṣó rí títí débi ọmọ tí mo rí bàjẹ́. bàbá ẹ̀rọ ọpẹ́ mi bàró bàbá. sóòrí wípé mo sì máa ń dúró nínú ìjì tó máa mi ẹlòmíì tó máa wá òògùn dàjẹ́ mo sọ pé bàjẹ́ bàbá ẹ̀rọ ọpẹ́ mi bàró bàbá ẹlòmíì ṣe láyé kí ló dé tó sì máa ń rí ṣe eléyìí tán rí ṣe lénìí ohun tí wọ́n ṣe ni wípé gbà jẹ́ ẹ̀bọ̀ pẹ́ mi mọ̀rẹ́ bàbá. sórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ sí ọ̀rọ̀ tí mò ń sọ lénìí pé kì í ṣàsọdùn bóyá kò yé yín àṣírí mi nìyẹn o láìpẹ́ láìsọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀. ó oh, understand mi ò lè gbẹ́rù. <laughs> mi ò lè jókòó látàárọ̀ ah, ah, di aago márùn-ún possible bó má ti jáde ní ìṣẹ́jú márùn-ún wàhálà tí ẹni tó ti ń làágùn láti àárọ̀ di aago márùn-ún ṣe èrè yẹn èmi náà máa ní oh, you were just walking in it just came to my spirit to bless you. <laughs> bàjẹ́ bàbá ẹ̀bọ̀ pẹ́ mi mọ̀ ló ọlọ́run dáhùn mi jọ̀gọ̀jọ̀gọ̀ èṣù àìlè yí padà ni jìbìnì jìbìnì bí àtẹlẹkẹ àtẹlẹ rẹ kárí ayé ó yá gbà á jẹ́ ẹ̀rọ ọ̀pẹ́ mi máa rí ó bàbá. ṣó o mọ̀ túmọ̀ ẹ bọ ọpẹ́ kò lè yí ẹ ẹbọ ò kì í ṣowó àbágbádá tó mú akọ́lọ́n lọ́rùn ẹbọ ni wípé ohun tí ọlọ́run bá rí ṣe ti ríbi tó ń gbé ẹbọ sí rí lórí ìta ṣé wọ́n máa ń sin ewúrẹ́ tí wọ́n gbé sí oríta ẹbọ ni ṣó máa ń wùyàn jẹ ni tó o bá gbẹ́bọ sórí ẹ̀ tí rẹ̀ bọ oríta rí ni gbogbo ẹ̀ ẹran tútù epo àwọn nǹkan bálabàla ṣó o rí ìtumọ̀ ẹbọ tó fẹ́ fọ́ lọ́hùn ti ń lọ mi wá waste time yìí tán lọ́hùn ò bá rán mi i don't waste people's time èmi gan fẹ́ lọlé am i talking to you àmọ́ ẹbọ ni pé mo rí ìṣòro yẹn ẹbọ ni pé mo wà nínú ìṣòro problem yẹn wà ń bẹ̀ àwọn èèyàn sọ pé yé this is serious ó ga o ìwọ wa lọ síwájú ọlọ́run onígbà bàjẹ́ àti ṣòro. ẹ̀bùn ọpẹ́ mi máa rè ó bàbá. ó wá ń jó wọn lóò ní rònú. wọ́n ní báwo ló ṣe ń yọ̀ wọ́n ní lady yẹn máa wà heartless gidi gan o ó yá. àjẹ́ ẹ̀bùn ọpẹ́ mi máa rè ó bàbá. darí gbogbo ọpẹ́ yẹn sí ọ̀dọ̀ Ọlọ́run ní wákàtí yìí ṣe àtẹlẹ́yìn tí ò tí ì ṣe kó wọn pọ̀ ẹbọ ńlá ni níwájú Ọlọ́run he that is seated upon the throne of righteousness is righteous enough to see your heart and the very desire of your heart and he knows God knows I say he knows all about your struggles all about your pain all about your lack and all about your want. Hey! nǹkan tá a rò pé ọlọ́run ò ní ṣe lénìí lénìí lénìí lénìí lénìí torí pé a fún ní ẹbọ ọpẹ́ ó yẹ gbà. ẹ tún máa wá ọ ẹ wá rántí pé a sọ bẹ́ẹ̀ ṣe rí ń gbà ní ìtọ́lọ́run bá sọ fún mi pé òun ti ṣe nǹkan ẹ̀rù máa ń bà mí pé ṣe serious ṣá ẹ̀ṣú ọ̀pẹ ti ṣe praise the Lord years back a girl of about fourteen was brought to me etí ẹ̀ di kò dẹ̀ lè sọ̀rọ̀ kò dẹ̀ gbọ́ rí láyé ẹ̀ wọ́n wá ní kí n pray fún lọ́sàn-án ṣé mo pa àṣírí bò ní counseling room kò sẹ́ni tó rí tí ò bá gbọ́ràn wá mu lọ ilé ẹ̀ padà ni ọlọ́run ní má pray fún pé kí n ní kó wá ń gbà tí gbogbo èèyàn wà ń bẹ̀ ń rọ̀lẹ́ nǹkan tí mò ń sọ nìyẹn pé tó o bá gbàgbọ́ bó ṣe rí kékeré yìí ni wọ́n rò pé ah, ah, ọlọ́run ò sọ pé á gbọ́ràn nígbà tó dẹ̀ di ìrọ̀lẹ́ mo ṣe bẹ̀rẹ̀ ni bá a ṣe ń sọ yìí náà ni mo ṣe gbàjẹ́ mo kàn ń kọrin jẹ́jẹ́ ni ọlọ́run ní kí n pè jáde mu yẹn nídìí àkàbùkù ṣẹ́mu sí i kò sọ̀rọ̀ rí kò gbọ́ rí bọ́dẹ̀ ni wọ́n ní kó jáde mo ní ọmọ tí wọ́n á mú bá mi lọ́sàn-án ẹ̀ mú jáde o say one only one say two ó gbọ́ mi ẹ̀ ó ní two say what i'm saying ló sọ mi ò gbàdúrà o fi gbogbo ẹ̀ lẹ̀ gbogbo ẹ̀kọ́ lórí òkè gbogbo ẹ̀kọ́ ni mò ń gbàdúrà wọn ó lè gbàwẹ̀ kí gbogbo bí ìkó funfun ó lè wà ní chọ́ọ̀chì eléyìí tó ń ṣe ju kéèyàn wà lórí òkè kójò máa pa kó máa pa dá padà fún níṣẹ́jú kan mo ti ń lọ ah, wọ́n á wá sí àtẹsímọ́nì ìwòye ọdún tó ń bọ̀ mo máa wá hmm, ibikíbi tí n bá wà tó rọ́ lọ́hùn á bẹ̀rẹ̀ sí yín ni o ẹ ra tíkẹ́ẹ̀tì praise the lord london lẹ ti fẹ́ ṣe lọ́dún tó ń bọ̀ uh-uh. ok london lẹ ti fẹ́ ṣe ok praise the lord ìyá àyàn ṣìkẹ́ náà ló wà wà mẹ́ saroda praise the lord sọ́ráyọ̀ mama olú mama malabi ó wáyé fún mi lókè ó ráyè fún mi lókè ògógó fọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ̀. wọ́n kò sáàyè lókè. very powerful message my people thank you so much and don't forget to follow Immaculate TV for Facebook God go bless una so leave your comment guys according to wetin una watch subscribe share God bless una.